الصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run fún òṣìṣẹ́ ńlá muhammad صلى الله عليه وآله وسلم أواني باب الصبر وجبنا إني تمارا إني سورو حديث إليتي أو ما أبيه ولني هنا قصي أبي ìgbé ló ń gbé nípa pàtàkì sùúrù pàápàá jùlọ àwọn àfá àwọn pín sùúrù sí ọ̀nà mẹ́ta asọ́bùrú tàlàtà mẹ́ta ni sùúrù kí ṣe sùúrù lérí àti tẹ̀lé tọ́lọ́hun míyàn bá fẹ́ ṣe tọ́lọ́hun èèyàn bùkátà ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti faradà torí pé tọlọ́hún a máa fẹ́ a máa fẹ́ ṣòro ṣe àwọn èèyàn a sì tún máa gbógun ti ni nígbà míì nígbà tí èèyàn bá pinnu kóun fẹ́ tẹ̀lé tọlọ́hún ọlọ́run bá fi sọ láyé kánú al-Qur'an al-Karim a'udhu billahi minash واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين sọ ilé ojú kò yíwa wípé ṣíṣe sùúrù lórí ṣíṣe tọ́lọ́hún ni ó ṣe sùúrù bákan náà a ṣe sùúrù lérí àti má yapa àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala. ala ìṣe sùúrù àwọn ọmọ kan wà ń àwọn ọmọ sọ wà ń ṣe sùúrù lérí àti má yapa àṣẹ ọlọ́run inna nafsa la ammaratun biso ẹ̀mí máa ń fà síbi ìyapa àṣẹ ọlọ́run púpọ̀ àti lè ṣe sùúrù torí pé tá ń pè ní sùúrù òun náà ni habsun nafs kí a kó ẹ̀mí wa níjànú ntí ẹ̀mí fẹ́ ṣe ká tẹ̀ mọ́lẹ̀ kó má ṣe nǹkan yẹn tá ń pè ní sùúrù nìyẹn ẹni tó ń bínú tẹ ní ọmọ bínú ma kò rí kò rọrùn àfi kó tẹ ẹ̀mí yẹn mọ́lẹ̀ lásìkò tí ń bínú lọ́wọ́ yẹn á fi wá sọ pé ó ní sùúrù iṣẹ́ tó tóbi ó ní sùúrù nítorí pé n tá ń pè ní sùúrù ìgbà tí ẹ̀mí má ní sùúrù tó bá gún yàn táwọn ní kéèyàn ní sùúrù gbà yàn téèyàn wá ní sùúrù tí jẹ́ sùúrù nìyẹn innama sabru inda sadmatil ula ẹlẹ́ẹ̀kẹta ó náà ni ìnísùúrù nígbà táwọn kan tọ́lọ́hun bá kọ tó bá ń ṣẹlẹ̀ sí ni tọ́kàn tí ó sì dùn mọ́ nǹkan yẹn ká ṣe sùúrù níbi àdánwò abala tẹ́lẹ̀ kẹta yìí òní hadith ilé tí a fẹ́ kàlẹ́ ni òun ló ń fi orí sọ hadith tẹ̀ní والحديث حديث أنس رضي الله عنه حنث بن حنث أنس بن مالك وعن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل قال إذا ابتليت abdi bihabibatayi fasọ́bàrọ̀ awọ́tuhu minihu malijanna yuridu ayinayi rawahu al-bukhari hadisi ẹlẹ́ẹ̀kẹrin lé lọ́gbọ̀n hadisi afáwọ anas ọmọ malik radiyallahu ta'ala anhu qala onisẹ̀mẹ́yìtì rasulallah sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run kíkì àti ọlọ́run bá máa bá tó ń sọ báyìí pé hadith yìí hadith kudusi ni anabi ní ọlọ́run sọ wípé inna Allah azza wa jalla qala eléyìí jẹ́ ọ̀kan nínú àmì tààfi máa ń dá alhadithu alkudusi tààfi ń dá òun náà làdíìsì tánàbí bá ti sọ wípé qala Allahu ta'ala ọlọ́run ọba sọ báyìí a ti mọ̀ pé àdìsí yẹn alhadithu alqudsi òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run sọ pé idabtali tu abdi bi habibatayi tèmi ọlọ́run tí mo bá dán ẹrú mi kan wò bi habibatayi pẹ̀lú nǹkan tó nífẹ̀ẹ́ sí púpọ̀ méjì tí mo bá fi dán wò fasọ́bàrọ̀ tónítọ̀hún wá ṣe sùúrù tí ò torí ẹ̀ takò àṣẹ ọlọ́run tí ò sórí ẹ̀ lòdì sífẹ̀ẹ́ tọlọ́run fásọ́bà tó wá ṣe sùúrù nítorí pé n tó ṣẹlẹ̀ sí tí ò bá mú sùúrù ó lè sọ̀sọ́kúsọ bí ò bá ní sùúrù ó lè kọ̀yìn sọ́lọ́run tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ sí fasọ́bà tó wá ṣe sùúrù àwọ̀tuhu mìnìhùn màlìjẹ̀nà ọlọ́run ní n tí ń fi rọ́pò àwọ̀dọ́ tàwí mina tabdil n tí ń fi bàdálà rẹ̀ lẹ́yìn tàwí bìmánà tabdil kéèyàn fi nǹkan kan replace nǹkan náà ń pè ní tàwí àwọ̀tuhu n tí màá fi rọ́pò nǹkan méjèèjì tó nífẹ̀ẹ́ sí tí mo gbà lọ́wọ́ rẹ̀ òun náà ni kí ni o àlìjẹ́ndà látara pé kí ni o fàṣọba torí kò ṣe sòrò àlìjẹ́ndà lèmi ọlọ́run bá màá fi rọ́pò kí ọlọ́run gbà lérò pẹ̀lú olólùfẹ́ rẹ̀ méjèèjì òun náà ni ojú rẹ̀ méjèèjì yòrídò àyìnlẹ̀ kí nìdí tí wọ́n fi pe ojú ní nǹkan tá a nífẹ̀ẹ́ sí méjì ẹ̀rí pàwọn náà mọ̀ wípé tẹ́nìkan bá pàtàkì lọ́dọ̀ wa tó yẹ pé ààyè tẹ́ni yẹn wà lẹ́mìí wa ààyè tó ga ni a sọ pé lágbájá tó rí hùn ojú mi ni téèyàn bá ti sọ báyẹn kò ní ìdíkọ́sẹ̀ tó máa ṣe ṣẹ́rí ò kàkà mọ́ èèyàn ti mọ bẹ́ẹ̀ ni ìyẹn ṣe rí ní kíni ò rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ìra ò rìn torí pé ojú yorùbá bọ̀ wọ́n ní ojú ni ọba ara abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó má gbọ́ jù lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pè ní nǹkan tí èèyàn máa nífẹ̀ẹ́ sí méjì gbogbo nǹkan tí ọmọ ènìyàn kójọ láyé ní tó jẹ́ ọmọ àpò ní nǹkan náà ni kò fojú rí báyìí gbogbo ọlá tẹ́ni tí ò rí iná bá kójọ wọn ò máa sọ fún ni òǹgọ̀ onímọ̀ bó bá ra èyí tó dára jù nú ọkọ̀ wọn ò máa sọ fún ni pé bọ́kọ̀ rẹ̀ ṣe rí ni etí ni ó fi máa gbọ́ òǹgọ̀ orí bó bá kọ́ èyí tó dára jù nú ilé wọn ò máa sọ fún ni kódà bó bá fẹ́ ẹni tó rẹwà jù láyé lóbìnrin wọn ò máa sọ fún ni pé bí ìyàwó rẹ̀ ṣe rí ni òǹgọ̀ ọmọ ọmọ yóò fẹ́ lè sọ pé gbogbo ohun tó ní kí wọ́n gbà kóun náà ó ṣe kí ni òun ò lè ríran ìdí nìyí tó fi jẹ́ pé ìwọ tó ń rìn náà tó o sì tún sọ pọ́lọ̀ wọ̀ sórí fún ọ torí pé òun gbélé rìn mẹ́rẹ́ǹtì torí pé gbogbo ẹgbẹ́ rẹ tẹ ẹjọ́ kàwé wọ́n ti ń lu ọkọ̀ ìwọ ò tí ì rọ́kọ̀ lò ẹnu ojú tọ́lọ̀ bá fún ọ yìí nìkan ó ju wo nǹkan tó ń wò yẹn lọ ẹni tá a fún ní gbogbo nǹkan tó ń sọ yìí tá a wá sọ fún wípé ṣé ká gba gbogbo nǹkan yìí lọ́wọ́ rẹ ká dá ojú rẹ padà yóò nìkún ó gbà á òun kàn ń gbọ́ pé òun lo ọkọ̀ ni òun mọ́rú ẹ̀ nasalula asalaamu abẹ́rẹ́ wọn bá mi tóbi rẹ̀ kí ó má ṣe là wá níbi àdánwò bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga fa'alu lima yasha ọba ṣe yóò wuli àmọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ni ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan bá bá wọ̀ tí wọ́n bá wò sí àárí láwùjọ wa àwọn tí ò rí náà abẹ́ẹ̀kọ́ sáwọn yẹn sẹ́lọ̀ nàám wọn ò sẹ́lọ̀ ṣùgbọ́n ètò tọlọ́run ló kò lé wọn lérí wípé lágbájá ọmọ lágbájá yóò rí nàǹgbà kan kò tún ní rí nàmá lágbájá ọmọ lágbájá wọn ò bí lẹ́ni tí kò ní rí nàná ẹlòmíì máa ń bẹ̀rẹ̀ ọlọ́run máa ń ṣe ní láàrin láàrin báwọn kábàá lè fi máa títóbi ọlọ́run kí wọ́n tó rí náà lè máa pàtàkì nǹkan tí ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ́run ṣe fún wọn ọlọ́run bá fi sọ pé yídà tẹ̀lé tó abdi bi habibatẹ́ tí mo bá dán ẹrú mi kan wò bi habibatẹ́ pẹ̀lú ojú rẹ̀ méjèèjì tó nífẹ̀ẹ́ sí jọjọ tèmi ọlọ́run bá gbà lọ́wọ́ rẹ̀ fasọ́bàrọ̀ ìyẹn gangan ni ntọrọ alijanna ó fi wáyé nìyẹn o fasọ́bàrọ̀ tó dẹ̀ ṣe sùúrù lórí abẹ́ ilé yìí ó ń ṣe ìyàtọ̀ láàrin àwa mùsùlùmí àtàwọn kèfèrí anabi sallallahu alayhi wa alayhi wa sallam oní ajaban li amri al-mu'min anabi ní alámọ̀rí mùmìnì ó tó ṣèyàn lè mà ó tó ṣèyàn kí ni ó lè mà torí pé gbogbo àlámọ̀rí rẹ̀ pátá khair oore ni tí ọlọ́run bá ṣe nǹkan tó tẹ́ lọ́rùn fún shakar yóò dúpẹ́ fakana khairan la yóò sì tún já sọ̀rọ̀ fún tọ́lọ́n bá sì fi àdánwò kankan sọ́bàrọ̀ yóò ṣe sùúrù fakana khairan la yóò sì tún já sọ̀rọ̀ fún tí ọlọ́run bá fi àdánwò ojú kan ẹni tó jólùgbàgbọ́ òdodo tójú rẹ̀ méjèèjì tí ò rẹ̀ yóò ṣe sùúrù yóò gbà fọlọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ni yóò máa dààmú káàkiri yóò sọ̀rọ̀ òdì sọ́lọ́n pé àlọ́n kí ló dé kí ló ń fi ṣe ọ́ yóò sì ọ̀rọ̀ sọ sí ọlọ́run subhanahu wa ta'ala yóò sì wà wù kódà olè lóhùn òtí ẹ̀sìn tọ́lọ́ mọ́ kò wá ṣe tọ́lọ́ mọ́ yẹn kò dín kankan kù nínú ọlá ọlọ́run subhanahu wa ta'ala yóò tún fi lékún níyà ni níwájú ọlọ́run ṣùgbọ́n tọ́lọ́run fi rú àdánwò kan báyìí fasọ́bà tó ṣe sùúrù níbi sùúrù tó ṣeun náà ni ló fi jẹ́ khairu fún ló fi jẹ́ orí fún tí a bá wo ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńlá ńlá ńlá ńlá ẹ rí pé bí ká ẹ gbọ́ pé àfa ń kò ríran yóò sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ríran yóò kọ́ wọn kiri àfa wa Abdulaziz bin Abdullahi bin Baz rahimahullah rahmatan wasi'a àti ni wò ti ríran máa bóyá náà ti ju ọmọ ọdún mẹ́rìnlá kankan sí sixteen tí wọn ò fi rí nàmọ́ wọ́n sì padà wá di mufti gbogbo Saudi Arabia àgbà àfà gbogbo Saudi Arabia tó yẹ pé ẹni tó lójú méjì tí bá ń ka nínú nǹkan tí ó le díẹ̀ tó ṣòro ọ̀kan ní ìmọ̀ hadith ẹni tó lójú méjèèjì gan tó bá karabọ̀ yóò máa gbé kì í ṣiṣẹ́ kékeré yóò máa bẹ kì í ṣe kéré bó ti wulẹ̀ kó ma ambulance àṣẹ tí o ti rí na bẹ́ẹ̀ bá wà ka hadith lẹ́gbẹ̀ẹ́ sheikh bumbas rahmanulah tó o bá ṣàṣìṣe yóò kọ̀rọ̀ tẹ yóò ní kó wò dáadáa kì í ṣe tó wà bẹ́ẹ̀ máa anahu láyé bùsùn bẹ́ẹ̀ sì ni kò rí na eléyìí tó wá kéré nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà àfa tó ṣáájú ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò rí na ṣùgbọ́n Ọlọ́run ọba subhanahu wa ta'ala akhadha minhum al-basra wa awwadahu minhu bil-basira Ọlọ́run gba ìrìnà lọ́wọ́ wọn ṣùgbọ́n ó fi ìmà ó fi rọ́pò ẹ̀ ẹnikẹ́ni tọ́lọ́n bá firú àdánwò bẹ́ẹ̀ kan tọ́ba ní kò ń kárí jọ kò wá jáde nínú ilé mọ́ ni wọ́n ń banújẹ́ wọ́n ń banújẹ́ wọ́n ń banújẹ́ àìmọye nǹkan tó le dà láyé àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tún lè gbéṣe nínú ìṣẹ̀mí ìyẹn ò túmọ̀ sí wípé ó ti tán fún náà nìyẹn eléyìí ló fà á tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba wa náà lé àwọn náà máa ń pariwo ẹ rí i pé ilé ẹ̀kọ́ òdì wà ilé ẹ̀kọ́ afọ́jú wà láti lè jẹ́ ká mọ̀ pé irú ẹni tọ́lọ́run bá firú àdánwò bẹ́ẹ̀ kàn kó má rò pé ó ti tán náà nù nǹkan kan lọ́n gbà lọ́wẹ́ àìsàn kan nìyẹn tó ṣẹlẹ̀ sí i ṣùgbọ́n yìí ó túmọ̀ sí pé kò tún lè jẹ́ èèyàn pàtàkì nínú sẹ̀mí ayé lẹ́ẹ̀fì pé ìjọba wa náà àwọn náà dá ilé ẹ̀kọ́ àfọ́júlẹ̀ ṣùgbọ́n ká tó ronú eléyìí Islam ó ti ṣe eléyìí ó ti ṣáájú ọ̀kan náà àwọn sálà kọ́lọ́n bá kọ́ bá yọnu sí wọn àgbà àfáà ni wọn mọ́kírí ni wọn tí wọ́n máa ń kọ́yàn ní alukur'an níta àfáà yìí wá máa ń ṣe ó náà ní pé tó bá rí pé àwọn kan ò ríran tí wọ́n á máa ń tọrọ owó káàkiri yóò wà ní gbogbo ẹ̀yin tẹ̀ ń tọrọ owó òun yóò kún àjọ nu mọ́sálásí èló lẹ̀ máa ń rí látàárọ̀ dalẹ́ iye báyìí làwọn máa pa pẹ̀lú ògùn ọlọ́run gbogbo yín pátá ló wọ́ fún ó wá bẹ̀rẹ̀ sí ní hafadọ̀ wọn ní alukur'an yóò wá máa kọ́ alukur'an gbogbo wọn sì ha alukur'an ó wá fún wọn káàkiri ká ló máa kọ́ alukur'an wọn wá ń rí owó wọn ń rí ìjẹ́ mu látara rẹ̀ ọ̀kan náà àwọn sálàfù ló ṣe bẹ́ẹ̀ nínú ètò tọlọ́hún bọ́lọ́hún bá gba ojú lọ́wọ́ ẹ̀dá kan ọlọ́hún ó fún ní kúwọ́tul hasas agbára ìfúramà agbára ìfúramà tí ń bẹ lára àwa tá a dúró yìí àti ìlò nítorí pàǹrínà ìwọ díjú kọ́ jáde lẹ́nu ọ̀nà tó bá ti débi ẹnu ọ̀nà ó sẹ́ǹsì abẹ́ẹ̀kọ́ ó mà kó ti fẹ́ débi ẹnu ọ̀nà ṣùgbọ́n torí pa àti lajú àlò nǹkan yẹn ó jọ́ tọ́mọ ènìyàn bá lajú tójú ọ̀bá sí í là agbára yẹn wà wá lẹ́ẹ̀fì rà fọ́jú mi. والصلاة والسلام على رسول الله láfiri wípé ìtumọ̀ fàṣọ́bàrọ̀ òlélẹ́ tá à ń ṣàlàyé fún wa ẹ̀ńtọ́lọ́n bá firú àdánwò bẹ́ẹ̀ kan àbófin kan èèyàn fún kó má rò wípé ẹni yẹn ti gba láńsẹ̀nsì àti màtọ̀rọ̀ bára eléyìí tó wọ́pọ̀ láwùjọ wa lẹ́nu ẹ̀ kàsáàrí àwọn èèyàn ó tó lọ wọ́n ma tọrọ bára torí pé wọn ò ṣe kíni o wọn ò ríran ní o sí pé o ríran o lè ṣe nǹkan tó fi máa rí ìjẹ̀mú rẹ yàtọ̀ sí kó tọrọ bára ẹni tó lọ́n bá gba ìríran rẹ̀ ọpọlọ wọn máa ń mú torí pé ní tí fi máa ti gbọ́ nǹkan báyìí wọn ò ní gbàgbé ń ha kó lọ ha mutun almutun ilmiya kó lọ ha sórí kó di àfa ńlá káwọn tó ríran ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńlá tí wọn ò ríran lénìí àwọn èèyàn ńláńláńlá wọ́n máa ń jà á sí pé mi ni màá fà ni torí pé wọ́n mọ ti ń bẹ lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá ìgbà tí àfa wa fadilatul walid sheikh abdulaziz bin abdullahi bin baz rahimahullah ọlọ́run bá kó bá kẹ́ wọn. bí ọba Saudi Malik Fahad bí ó ṣe tóbi tó bó ṣe hẹ̀rìmà tó bàbá ṣègùn baas wọ́n fẹ́ jẹun lọ́jọ́ kan ọba sì wà lẹ́gbẹ̀ẹ́ wọn ọba ní kí wọ́n máa ń bá wọn ṣe omi sọ́wọ́ kó máa fi sìn wọ́n ọba láti lè sọ pàtàkì àpọ́nlé tó ń bẹ fún àfààná kò sí ìrànlọ́wọ́ tó yẹn túmọ̀ sí wípé nínú tẹ̀sán kọ́ wa ẹni tọ́lọ́ bá fi rú àdánwò bẹ́ẹ̀ kan fasọ́bà tó ṣe sùúrù tó gbà fọlọ́ nínú sùúrù tó ṣeun náà ni pé kó ètò ìrònú pé kí ni next thing láti lè ṣe kí ló ń tún lè ṣe tí òun òfin ní wà nípò ẹni àkọ́tì láwùjọ eléyìí nìkan tí Islam sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá táwọn èèyàn máa ń rò pé bóyá culture islam ni bóyá àṣà islam ẹ̀dá bàbíà ńlá yàdáadáa bàbíà ńlá ẹlòmíràn lọ lẹ́kìnní kan mójú bàbíà ńlá là orí bẹ́ẹ̀ pé ẹnìkan fọ́ lójú yẹn òun ṣe automatic reason kì í ṣe genuine reason láti máa tọrọ bára là yẹn ò ṣe ẹ̀rí àwọn nǹkan míì tó lè ṣe ó wà ńlẹ̀ tó náà fi lè jẹ́yàn pàtàkì láwùjọ ilé ẹ̀kọ́ afọ́jú ń bẹ school uh, for the blind àbí bẹ́ẹ̀ kọ́ ó wà tí yóò sì kẹ́kọ̀ọ́ àwọn afọ́jú ń ka Quran mùjára àdúgbò ń gbọ́ lásán yóò hàgbọ́ ẹ̀ sórí ni torí gbogbo àtọ́lọ́run ti gba ojú yẹn ọpọlọ yẹn yóò máa ṣiṣẹ́ ogun ẹ̀ ní òfin máa rí náà kò ní gbọ́ nǹkan kan báyà àfikún tèmalẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ilé ìta ń sọ yìí ìṣẹ́bí kéèyàn wá ní ọlọ́run ọpọlọ òun bá lè mú ọlọ́run dákun kojú òun o là ṣùgbọ́n àmọ́ bẹ́lọ́n kọ́lọ́n kọ́ wọlá tóbi rẹ̀ kó sọ wà níbi àdánwò bẹ́ẹ̀ àmọ́ ẹni tọ́lọ́run bá fi àdánwò bẹ́ẹ̀ kàn àwọn ìmọ̀ràn tá a gbọ́dọ̀ fún lélẹ̀ Islam ò lòdì sí kọ́wọ́ náà ìtọ́jú o kọ́wọ́ náà wòsàn Islam ò lòdì sí o ṣùgbọ́n kò gbọ́dọ̀ torí pé gbogbo by all means òun fẹ́ kójú yìí ó là kódà kó wá lọ máa ṣẹbọ fasọba kó ṣe sùúrù kó lo ọ̀nà ìwòsàn halal tọ́lọ́n bá kádàrá bí kò padà rí na alhamdulillah tọ́lọ́n ò bá wá kádàrá kó yóò padà rí na fasọba kó ṣe sùúrù ẹ̀ńtọ́ bá lè ṣe eléyìí awwadot hmm, awwaduhu minhum aljanna ọlọ́wọ́n bá ní ẹni tí màá fi rọ́pò fonitọn níjọ́ gbẹdẹ alikiyama ó náà ní alijanna kí ni ìdí tó fi wọ alijanna lè anahu sọba ó ṣe sùúrù hada mahalu shahid nítorí ní í ṣe pẹ̀lú báàbù sọ́bù tá a wà nìyẹn anabi sallallahu alayhi wa sallam anabi mú àpèjúwe eléyìí wá ni kì í ṣe èyíkéyìí nínú àdáwó tó bá kàn yàn kódà kò kéré sí èyí sọ yìí tí bá ṣe sùúrù téèyàn ò torí ẹ̀ takòfin ọlọ́run téèyàn ò torí ẹ̀ tàpá sáṣẹ ọlọ́run téèyàn ò torí ẹ̀ kọ̀yìn sọ́lọ́run torípólá àwùjọ wa lé ní ẹ̀rọ gọ́ọ̀rọ̀ mùsùlùmí mi nà òun mà kírun mà kí ló dé àdánwò ni sẹ́nìkan wà ń bẹ láyé tọ́lọ́wọ̀n lè dáwò ẹni tó yege àdánwò òun náà lẹni tó ṣe sùúrù tọ́lọ́wọ̀n bá mi wò lórí nǹkan kan fasọ́bà tó ń ṣe sùúrù lérí ẹ̀ tó sì ń bẹ lọ́hùn kọ́lọ́hùn kó bá wọn mú kúrò bẹ́ẹ̀ ṣẹ́ni tó bá lè ṣe eléyìí tójú rẹ̀ fi bọ́ sí alkiyama kò sí ntọ́lọ́hùn ó fi rọ́pò ojú méjèèjì yẹn fún ju aljanna lọ. rawahu al-bukhari afawa imam bukhari ni wọn gba hadith náà wa. aljanna tọ́lọ́hùn ló ń fi rọ́pò fún yìí ó ju ojú méjèèjì yìí lọ torí wípé tí ọlọ́run bá fi bí àlìjánà ṣe rí han ẹnìkọ̀ọ̀kan wa tọ́lọ́run wá ní jẹ́ kí n gbójú lọ́wọ́ yín kẹ́ wà àlìjánà gbogbo èèyàn ní òní ọlọ́dàkùnbà ṣùgbọ́n ọlọ́run ò fi hàn wá báyìí ó kàn júwe rẹ̀ fún wa anabi sallallahu alayhi wa sallam anabi ni la mawdi isawdi ahadikum fil khairu mina dunya wa ma fiha anabi ní ààyè mọ́ọ́dí o south ààyè tí ò ju bí one meter lọ báyìí nínú àlìjẹ́nà ó lóore ju gbogbo ayé pátápátá àti nǹkan tó wà ń bẹ lọ just a meter nínú àlìjẹ́nà tọ́lọ́ba sọ wípé ẹni tó ń gbójú lọ́wọ́ rẹ̀ òun ó fún ní àlìjẹ́nà automatically tó bá lè ṣe sùúrù láyé bíi ẹ̀rí pé ntọ́lọ́wọ́n bá fún ó ju tó gbà lọ́wọ́ rẹ̀ lọ originally ntọ́lọ́wọ́n gbà yẹn gan náà aslan ta ló nìkan yẹn gan so wàhádà khair lil mu'min lànàbí sallallahu alaihi wasallam pé ọ̀rọ̀ mu'min ní oore ní gbogbo ẹ̀já sí eléyìí tá a fi ń tẹ pẹlẹmbélé yìí òun náà ni pé ìkẹyìí tí ó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí nínú àdánwò téèyàn ṣe sùúrù tó ṣe faradà yálà ọlọ́run mú kúrò ń bẹ̀ ni àbọ́lọ́run ò padà mú nǹkan yẹn kúrò ń bẹ̀ ọlọ́run ti ṣèlérí ẹ̀san láyé ń bì irú ẹni tọ́lọ́run bá fi nǹkan bẹ́ẹ̀ ṣe ọlọ́run ó fún ní quwwatul ihsas quwwatul ihsas kò rí náà o ṣùgbọ́n ó lè rìn láti bí lọ́jà tẹ́nà kò sì ní mú lọ́wọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ wa ẹ wà máa ṣe ìbéjì mọ́lẹ́ ní yóò rí náà tọ́ba débi gọ́tà sẹ́ǹsì yóò sọ fún yóò fura bàbá Ibn Uthaymin rahimahullah wọ́n ní ní ẹ̀tẹ́ fi rí ẹlòmíì tó bá rí taxi driver taxi níbo ló ń lọ ibà ni mò ń lọ taxi driver ò sì mọ́ bẹ̀ tẹ́ bá ti ń lọ yóò ní tẹ́ bá ti ń wá ẹ̀yà sọ́tún ẹ̀yà tún yàtọ̀ gbé òsì kò sí rí náà nígbà tí taxi bá gbé débi ilé rẹ̀ ẹ̀dúró ń bì because ó ti fi brain ma tọkọ̀ bá ti yà iye àsìkò tí ó fi rìn tí ó fi débi léhùn tó bá ti débẹ̀ sẹ́ǹsì yẹn ó sọ fún ó lè má yíwọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí ọba lójú ní kíní yẹn ó ń bẹ lára wa náà bẹ̀jẹ̀ ayé lónìí torí pé a ti níbàdí òní òjá dìvẹ́lọ́pù ẹ̀ ẹni tó lọ bá fi rú adáwó bẹ́ẹ̀ kàn iná náà ń sọ̀rọ̀ nípa ìnísùúrù nígbà tí ọlọ́run bá mú àmì òwò abáni eléyìí kò yí ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lénìí tí àmì ìwò kan bá dé àwọn èèyàn ó gbàgbé ẹ̀sìn ọlọ́run wọ́n máa fira wọn sọ́fà kiri wọ́n ó sọ̀rọ̀ àwọn di ẹrú ọmọnìyàn tó ṣe wípé òbítíbitì àdánwò náà ó ń bẹ ní òpèsè àyè tiẹ̀ náà wọn ò ní lè padà sọ́dọ̀ ọlọ́run wọn ò dẹ̀ ní lè ṣe sùúrù wani atọ́bùn abi Rabah قال لي ابن عباس رضي الله عنهما على أريك امرأة من أهل الجنة فقلت بلى قال هذه المرأة السوداء أتت النبي صلى الله عليه وآله وسلم فقالت إني أسرع وإني أتكشف فادعوا الله تعالى لي قال إن شئت صبرت ولك الجنة وإن شئت دعوت الله تعالى أن يعافيك فقالت أصبر فقالت إني أتكشف فادع الله ألا أتكشف فدعا لها متفق عليه حديث لك جيني حديث فوا عطاء بن أبي رباح ó ní qala li ibn abbas radiyallahu anhuma afa ibn abbas ọlọ́run kí ó yọ́nú sí bàbá àtọ́mà ó sọ fún mi wípé ala urika mura'atan min ahlil janna ṣé kí n fi hàn ọ́ obìnrin kan tó ṣe wípé ọmọ àlìjẹ́nà mi ọ̀kan ló jẹ́ nínú àwọn ará àlìjẹ́nà àwọn àfáà ní ìjẹ́gbàláàyè wà fún wa. Ni, kárẹ́ nìkan ká sọ pé lágbájá ti ń lọ yìí o ọmọ àlìjẹ́nà ni jẹ́gbà láàyè wà fún wa bẹ́ẹ̀ àwọn àfáà jẹ́ kó yọ wa wípé ọ̀nà méjì ló pín sí a lè sọ wípé a lè sọ pọ́mọ àlìjẹ́nà làwọn èèyàn bil awsaf pẹ̀lú àwọn ìròyìn wípé gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọmọ àlìjẹ́nà ni gbàtọ́ lọ́wọ́ bá ròyìn àlìjánà ọlọ́run ní àlìjánà tẹ rí yẹn o u'iddat lil muttaqin ọlọ́run palẹ̀ sílẹ̀ fún ẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run bìnnà àn lórí èèyàn àgbẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run o ọmọ àlìjánà ni ṣùgbọ́n kò sígbà láàyè fún wa tá a bá rẹ́ nìkan tí ń ṣe déédé tó bẹ̀rù ọlọ́run tí ń ṣe gbogbo nǹkan yẹ kó ṣe nídìí ẹ̀sìn ẹnu wa ò gbà á láti tẹ̀ ń wò wò wà láàmú àlìjánà ni láà a lè sọ bẹ́ẹ̀ n ta lè sọ ni pé nárùjú à ń bá a bẹ lọ pẹ̀lú n ta rí tó ń ṣe yìí kọ́lọ́wọ́n bá kó ṣe lọ́mọ àlùjànnà àdúrà láṣẹ bẹ́ẹ̀ náà ni ẹnu wọ̀ gbá ẹnìkan tó fa ayélẹ̀ tó kú tó jẹ́ mùsùlùmí kéèyàn wá sọ pé lágbájá wọn tẹ́ rí yẹn wàláyé ọmọ àlùjànnà ni là á lè sọ bẹ́ẹ̀ láàbì tààyìn anuwọ̀ ọ̀gbá láti sàdáyẹn rí ẹnìkan wípé ọmọ àlìjọ́nà ni bẹ́ẹ̀ sì lẹ́nuwọ̀ ọ̀gbá láti sọ pé mùmí nìkan ọmọ aná ni ẹnuwọ̀ ọ̀gbá kọ́lẹ̀ ẹni tí èsè mùsùlùmí gan a lè sọ pé lágbájá tẹ rí o ọmọ aná ni ta ló sọ fún ọ bóyá kó tó filẹ̀ ayé lẹ̀ yọ padà gbà tọ́lọ́ eléyìí ni akidatu ahli sunna wal jamaa a máa lè sọ pé lágbájá o ọmọ àlìjọ́nà ni wàlláhi ìgbà wo la lè sọ bẹ́ẹ̀ pinnas tá a bá ti rí ẹ̀rí fún nakulu wallah nashad ana ababakiri fil janna kò sí èméjì bẹ́ẹ̀ a lè fi gbogbo ẹnu sọ pé abubakiri o ọmọ alijanna ni nashad ana umara fil janna bẹ́ẹ̀ àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tánàbí dàkọ pé ọmọ alijanna ni wọn bẹ́ẹ̀ náà ni obìnrin tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí afa abdullahi ibn abbas ó ní ala urika mra'atan min ahli janna ṣé kí n fi hàn ọ́ arábìnrin kan tó ṣe pé ọ̀kan nínú ọmọ àlìjẹ́nà yìí ẹ rí i pé afa abdullahi ibn abbas ó sọ̀rọ̀ yẹn bí ta'yin ó ṣàdáyẹn rí ẹ̀ ìdí tó fi ṣàdáyẹn rí ẹ̀ ni pé ó ti ní dẹ̀líl látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam torí pa nàbí ló pé obìnrin yẹn ní ọmọ àlìjẹ́nà so ẹni tí ọwọ́ á rí bóyá ọwọ́ àníjòkó pé lágbájá bó ṣe ń tọ́jú àwọn àfáà tí ń fún wa lẹ́ ọmọ àlìjẹ́nà ni ó ti máa kí dáa ẹni tó ń sọ̀rọ̀ yẹn àbíkọ́ ọmọ wípé àwọn nǹkan kan ò tí ì yé ìbéèrè táwọn abéèrè ẹ̀ńtẹ́ ìpínlẹ̀ ọmọ àlìjẹ́nà yìí nọ́ọ̀sù wo ló sọ wípé ọmọ àlìjẹ́nà ni náà sòwò ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnu wá gbà á káàtó gbogbo ẹni tó bá nímọ̀ tó sì ń lo ẹni tó mọ̀ ọmọ àlìjánà ni wọ́n á sàdáyẹn rí ẹnìkan tó ti wà báyìí èyí ò láàlè sọ ṣùgbọ́n ká wá sàdáyẹn rí pé lágbájá ọmọ lágbájá o ọmọ àlìjánà ni àwọn àfọ àwọn ọjọ́ kò yẹ wípé la nudkhilu ahadan aljannata illa bin nas wàlá nudkhilu ahadan nara illa binnas a lè sọ pé lágbájá ọmọ àlìjẹ́nà ní lágbájá ọmọ lágbájá ọmọ àlìjẹ́nà àfi kárí náà sùn ẹ̀rí tánàbí ti sọ pé lágbájá ọmọ àlìjẹ́nà ni bẹ́ẹ̀ sì la lè sọ pé lágbájá ọmọ lágbájá ọmọ náà ni là o àfi ibi tí a bá ti rẹ́rìí ti sọ pé lágbájá ọmọ lágbájá ọmọ náà Abu Lahab ọmọ anani ọlọ́ni sayasula anara dàtàlà nasun yẹ dẹ́rẹ́lù ẹnu wá sì gbà láti tún sọ wípé nasun wà lórí ẹnikẹ́ni màmá ta kàfìrọ̀ nàkúwòl wàfìnà ẹni tó bá kú sérí kẹfìrí ẹnu wá gbà láti ọ̀pọ̀ ọmọ anani bẹ́ẹ̀ yẹn bá ṣe iyèméjì lórí èèyàn ìmánì èèyàn lè bàjẹ́ wájú ọlọ́run ṣùgbọ́n ẹni tó jẹ́ kèfèrí gan tí ò tí kú tó wà láyé à lè pé lọ́mọ náà nítorí wípé ọlọ́run lọ́mọ bíi tí oníkàlùkù ń tàn sí abẹ́lẹ́wọ̀n bá mi tóbi rẹ̀ ọlọ́run jẹ́ ká tán lórí ìtọ́lọ́run nínú àwọn ọ̀nà tá a fi lè sọ pé lágbájá yìí o ọmọ àlìjẹ́ náà ni àpèjúwe kan ni ọ̀rọ̀ àfọwọ́ Abdullahi bin Abbas ẹ rí i pé ká tó kàdísì tán á rí i pé ọ̀rọ̀ táfọ́ Abdullahi bin Abbas sọ yẹn bíi tẹ́líl ni kò sàdédé sọ pé obìnrin yẹn pọ́nmọ́ àlìjẹ́nà ni ó ti gbọ́ tánàbí sallallahu alayhi wa sallam tánàbí ti sọ pọ́nmọ́ àlìjẹ́nà tó ìwọ ṣéwù tó wà ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ fowó lẹ̀ níbi ẹ pàdé mi lálìjẹ́nà ṣéwù ọ̀gá mọ̀ so àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ ń ta bẹ̀tọ̀ ọba ti ń gbọ́ ó ti níbi tó máa fi ọ̀rọ̀ ń há àwọn nǹkan kan ò tí ì yé ẹni àbí kó ṣe wípé ìfẹ́ ẹnu ló ń lò àbá ìmọ̀ kan nínú àkídà Islam o ò lè sọ pé nìkan o kódà tẹnìkan tá a bá rí pé ah ó ṣe tọ́ lọ́hún ó ṣe gbogbo èèyàn àwọn ètò narju min Allah subhanahu wa ta'ala an yaj'alahu min ahli al-jannah àwa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó bá wa ṣe lágbájá ọmọ lágbájá ní kí ni o lọ́mọ àlùjànnà tó ti yẹ wa báyìí àyẹ̀wò lọ́dọ̀ alágbájá àwọn ọmọ àlùjànnà náà ń bọ̀ la la kódà àìfi sàwàdà ṣùgbọ́n a lè sọ pé lágbájá ń ṣiṣẹ́ ọmọ àlùjànnà a lè sọ bẹ́ẹ̀ tó kí tó bá fi sọ pé lágbájá ọmọ lágbájá ọmọ àlùjànnà ní bọ̀ yìí àyìnà dẹ̀líìlì. Hmm? o gbọ́dọ̀ mú náà sọ wa kó tó lè sọ tọ́lọ̀ ń bá lọ fi ìdàkejì bẹ́ẹ̀ nìyẹn ló ń kọ́ tó padà wà lọ́jà sọmọ náà. afọ abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní ala urika mara'atan min ahlil janna n fi hàn ọ́ arábìnrin kan tó jẹ́ ọ̀kan nínú ọmọ àlìjọ́nà faqultu bala afọ àtọ́ ibn abi rabah ó ní ni mo fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ máa. قال هذه المرأة السوداء، as-sawda obìnrin dúdú torí wọn tí ń lọ lọ́ọ̀kan wọn àlìjẹ́nà ni àwọn àfáàní tí wọ́n bá ní al-mar'atu as-sawda mẹ́ńtálítì tó ti wà tipẹ́ òun náà ni wípé láàrin funfun ẹni tó bá jẹ́ dúdú ẹni àbùkù ni nítorí pé òun yàtọ̀ sí gbogbo àwọn tó kù abẹ́ẹ̀kọ́ ẹni yẹpẹrẹ dúdú rakiraki dúdú ọmọ dúdú bí ẹni tí ò lákàkún láwùjọ ìwé wa ṣe èbó kì í ṣe èébú jàre níbi táwa dúdú náà bá wà bàbá ráfin ráfin èrí náà sàn èrí àánú ọmọ fi ṣe yẹ̀yẹ́ abẹ́ẹ̀kọ́ so wákàtà torí wípé ó yàtọ̀ sí sáwà ìyàtọ̀ rẹ̀ la fi fojú rèénà rẹ̀ pé ń kò jọ wá bẹ́ẹ̀ náà ni láàrin funfun tí dúdú kan bá lọ tó bá kó sáà wọn ṣùgbọ́n tí òfin ní jẹ́ kí nǹkan yẹn ó nítumọ̀ ní wípé innamal mu'minuna gbogbo mọ̀mìnì ọmọ ìyá kan ni wá àti dúdú àti funfun àti ẹni tó rí ọ jẹ́ inna akramakum indallahi atqakum ẹni tó níyì jù lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ó bá jẹ́ dúdú ó bá jẹ́ funfun nítorí ó jẹ́ bó bá ti bẹ̀rù ọlọ́run sí ló fi lápẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbólóhùn tí wọ́n wá ń sọ ń bìyìn wípé adil mar'atu sauda ẹ̀ wá rí ni obìnrin dúdú rakiraki àwọn àfáà ni ìyẹn ń jẹ́ wípé àsálì jẹ́ ń nà tọ́lọ̀ ń gbé kalẹ̀ kò sójú sàájú mbẹ́ wípé àlìjẹ́nà àwọn funfun àwọn funfun nìkan ni wọ́n wà àlìjẹ́nà pé dúdú ẹ rí pé àwọn nígbà tá a wà kékeré tí àwọn ẹlẹ́sìn Christianity tán bá fẹ́ so ọ̀run àpáàdì wọn ò ní so èèbó kankan bẹ̀ dúdú èèyàn dúdú nìkan dẹ́wà lọ́rùn àpáàdì àwọn òyìnbó ni wọ́n wà lọ́wọ́ àná paradise mentality burúkú ni ní tí wọ́n ń gbé nígbà tó jẹ́ pé àwọn náà yí ẹ̀ kò sájọ̀ kò sájọ̀ westernization òun náà lẹ̀sìn yẹn western culture torí pé èbó gbígbàgbọ́ wípé tán bá ń ya àwòrán ẹ má wo àwọn àwòrán tán bá yà pé paradise ẹ má wo àwọn ẹlẹ́rìí jọ́fìn jabari àwọn àwòrán tí wọ́n yà nù paradise àwọn bí òyìnbó nìkan ni ó wà ń bẹ̀ wọn ò ní yẹ̀yàn dúdú kankan bẹ̀ tábà fẹ́ yẹ ọ̀run àpáàdì àwọn èèyàn dúdú ọ̀nà wọn yà síbẹ̀ Islam sọ pé là ìmúratù sọdá obìnrin dúdú tẹ́ ẹ rí ọmọ àlìjẹ́nà so Islam jẹ́ kó yà wá pé àlìjẹ́nà kò sójú ṣáájú ń bẹ̀ gbogbo ẹni tó bá ti ṣètò ọlọ́run yóò wọ àlìjẹ́nà bí dúdú ṣètò ọlọ́run yóò wọ àlìjẹ́nà bí funfun kọtọ ọlọ́run yóò wọ̀ ná pẹ̀lú funfun rẹ̀ hádà wọ̀ ọ̀dà áàdì ilmar atu sauda oníkàyẹ̀rí obìnrin dúdú yìí atat nabiya sallallahu alayhi wa sallam olùbá nabi sallallahu alayhi wa sallam faqalat ó wá sọ wípé inni usra'u eré òjíṣẹ́ ọlọ́run èmi tó rí yìí o àkúwarapá lòun ẹni tó ṣe pé tí bá ń lọ yóò sá máa ṣubú lulẹ̀ tó bá ti ṣubú lulẹ̀ báyìí kò ní màkà tí ń ṣe kò ní máa ti ń sọ ó dìgbò ọba pẹ́ẹ́ bá tó fẹ́ sí ní òtún lè dìde ńlẹ̀ ó lọ bá nàbí pé nǹkan yìí máa ń sọ pẹ̀lú àníyàn pé kánàbí bẹ̀ lọ́n fọ kó wọn gbádùn ó wá ní tí wá ń ṣe òun gbogbo ara mi ni màá ṣí sílẹ̀ ìgbà tó ń bá jí tán pé gbogbo aṣọ ti bọ́ síbòmí òun gan òhò ló ń wà ojú wa tí òun tó bá dìde pé bọ́rọ̀ òun sì rí ni fad'u Allah ta'ala li rẹ̀ anábì bẹ́ẹ̀ lọ́hùn fún mi tó dé pàdúrà rẹ̀ àdúrà ti máa ń gbà ní sallallahu alayhi wa sallam anábì ṣàdúrà fún mi gbàtàràbìnrin yìí sọ eléyìí qala anábì wa wò títí anábì ní in shi'ti sabarti wala kil janna irú obìnrin sórí tí ń ṣe ọ̀hún tó bá lè ṣe sùúrù lérí ẹ̀ ó wà lè janna torí pé bàdánwò yẹn ṣe le tó tọ́lọ́hún fi kàn ọ́n tó bá ṣe farada lérí rẹ̀ kò sí tọ́lọ́hún ó fi san lẹ́sàn ju àlùjànnà lọ pẹ̀lú àdánwò tó fi kàn ọ́n ìṣètì ṣùgbọ́n mi ò sọ pé dandan ànábì tó o bá fẹ́ ni o sọ́bàtì tó bá lè ṣe sùúrù falak aljanna walak aljanna o dọ̀mọ aljanna wa in shi'ta da'awtu Allah ta'ala an yu'afik fi an yu'afiyak bó o bá sì fẹ́ bẹ́ẹ̀ ntọ́ o bá wáyé pé kí n bẹ lọ́hùn fún ọ kọ́ lọ́hùn fún ọ lálàáfíà má bẹ lọ́hùn fún ọ ó sì lálàáfíà nǹkan yẹn ò ní sí ọmọ ànábì fún ní two options kò séyìí tó mú tó sẹ lọ́hùn bọ́bá ní ká ànábì bẹ lọ́hùn fún kó ń gbádùn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ náà ànábì ò bẹ̀lẹ̀ ọ̀fun kó gbádùn ṣùgbọ́n obìnrin yẹn wá ronú pé ah àlìjẹ́nà àlìjẹ́nà ah, ẹ̀ pàtí ń parẹ́ olóhùn pajá ni bí ó bá kú sòun títí títí náà òun padà ṣe kí ni o òun padà kú náà ni ṣe é gbọ́ pé òkú kan warapa sòkú kan rí àti ti ń jẹ́ warapa àti ń jẹ́ warapa ẹ̀mí náà ni tọ́bi bá ti jáde rárá tó bá ti fayé lẹ̀ ó parí ṣùgbọ́n àlìjẹ́nà tí yẹn bá ti wọ ọbẹ̀ kò sí obìnrin yẹn wá rò sọ́tún ó rò sósì fakọ́lẹ̀t asbir ọlànàbí màá ṣe sùúrù torí pé ó mọ kí ni o ó mọ ti ń jẹ alìjẹ́nà asbir màá ṣe sùúrù fakọ́lẹ̀t ṣùgbọ́n obìnrin yẹn wá sọ nǹkan kan wípé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sùúrù tí mo ní màá ṣe yìí nǹkan kan náà ní bà mí nú jẹ́ inni tí àìsàn yìí bá ń ṣe òun ara wọn ṣí sílẹ̀ fadé ọlọ́wà allah àtàkàṣà ṣùgbọ́n bá mi bẹ lọ́n lórí èèyàn kì í ṣe pé káìsàn yìí má ṣe òun ṣùgbọ́n tó bá ti ń ṣe òun kí òun má ṣí sílẹ̀ mọ́ bó ń bẹ lọ́n lórí èèyàn fadé àlẹ́hẹ́ ànábì bá wa ṣàdúrà fún lérí pé tí nǹkan yẹn bá ti ń ṣe kí òun rẹ̀ ó má ṣe kí ni òun kó má ṣí sílẹ̀ muttafaqun alayhi hadithi yìí àwọn ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé a lè sọ pé lágbájá ọmọ àlìjánná ni illa binas àfọwọ́ abdullahi bin abbas tó sọ eléyìí ó múná sọ wà wípé atati nàbí yasọlá kó lọ sọ́dọ̀ ànàbí ànàbí sọ pé ọmọ àlìjánná ni. ẹlẹ́ẹ̀kejì almar'atu sauda ó ń bẹ nínú àwọn àfa tí wọ́n dúró lórí wípé kí obìnrin kó bojú pé kì í sọ̀rọ̀ yẹn nínú àdìsí tí wọ́n ń lò fún ẹ̀rí àdìsí gẹ́gà wọ́n ní tó bá jẹ́ wípé obìnrin yẹn bojú ni báwo ni àfa àwọn Abdullahi ní àbá ṣe máa kóbìnrin dúdú ni ìṣẹ̀lẹ̀ yìí sì nìyí Madina náà ló ṣẹlẹ̀ bó tó bá yẹ kí gbogbo obìnrin nígbà náà ni wọ́n ṣe kí ni o ni wọ́n ń bojú báwo ni Abdullahi ní àbá ṣe máa pé al-mar'atu as-sawda tẹ̀rí pọ̀rọ̀ oníkìmí ẹlẹ́ẹ̀kejì èsì ń bọ̀ lérí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ni wípé anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ bíi pé tí nǹkan bá ń ṣe èèyàn kì í ṣẹ̀ṣẹ̀ kéèyàn ọbẹ̀ lọ́hùn káìsàn yẹn ó kúrò kì í ṣẹ̀ṣẹ̀ kéèyàn ó lo oògùn tó bá ní oògùn tó bá lò sí ti ń ṣe ọ yóò lọ kì í ṣe ìwọ̀ kéèyàn olóògùn yẹn kì í ṣe ìwọ̀ bẹ́ẹ̀yàn bá sì rí pé ń ti dààmú dààmú dààmú tọ́ gbà fọlọ́n lórí nǹkan yẹn ànábì fún ní options méjì nítorí pé rìwáyà hadith kan bẹ̀ tárakùnrin kan afọ́jú ni ó bá lọ bá nàbí sallallahu alaihi wasallam onírè òjíṣẹ́ ọlọ́run ọba afọ́jú ni mí ó dọ̀ Allah ali an yu'afiyani bá ń bẹ lọ́hùn kó fún mi lálàáfíà èmi náà fẹ́ ríran anábì ní èyí ṣe ìta irú ọ̀rọ̀ yìí náà ni sọ̀bárùtù falakal janna anábì tó o bá lè ṣe sùúrù pẹ̀lú wà ìrìnà rẹ̀ yìí ṣe pàdé síta kó kàti gbé wá anábì ní àlìjẹ́nà lọ́ọ́ fi gbà tó o bá sì fẹ́ máa ṣàdúrà fún ọ arákùnrin ẹni pé anábì ṣàdúrà fún mi mo fẹ́ ríran anábì ò sọ pé orí ẹ má dàrú ọ̀pá má ní o anábì ò sọ bẹ́ẹ̀ anábì ní lọ ṣàlùwàlà àdúrà báyìí máa sọ báyìí máa sọ báyìí tó bá ti yan nẹ́fìlà méjì wá máa sọ báyìí máa sọ báyìí pẹ̀lú ògbó ọlọ́run ó rira ọkùnrin yẹn sì lọ ṣe bó ṣe sọ tán bẹ́ẹ̀ ojú rẹ̀ bẹ́ẹ̀ sì sí là sallallahu alaihi wasallam ara àwọn ṣe ìyanu ànábì ẹ̀rì àwọn èyí polongo ẹ̀ àìmọ iye ojú la. là sallallahu alaihi wasallam ṣùgbọ́n yẹn gangan kọ́ ni kókó ẹ̀sìn wa tí ó bá ti wá lajú ẹ̀ní kírun mọ́ ànábì la ojú arákùnrin yẹn sallallahu alayhi wa alayhi wa sallam anabi ọ̀dẹ̀ sọ pé ó ti dọ̀ ọmọ náà so ti wà báyìí so lànàbí fi fún arábìnrin yẹn ní options méjì láti wo pé báwo ni ntíjàlì jẹ́ náà ṣe rí lẹ́mìí ẹ̀ so lóbìnrin yẹn fi sọ pé òun mú àlìjẹ̀nà ní àfa abdullahi bin abbas sọ pé ti ń lọ yìí o kò ikú ń gbà náà ọmọ àlìjẹ̀nà lóbìnrin bákan náà nù nǹkan tí a rí mú jáde ń bẹ ó ń sọ pàtàkì pé sùúrù tẹ̀rí yẹn nínú min asbábi dukhuli lìjánná asọ̀bù nínú àwọn okùnfà tí ó gbọ́pọ̀lọpọ̀ èèyàn wà lìjánná sùúrù ni àti faradà ìdáyédè wá ṣẹlẹ̀ láàrin ìwà àtìyàwó ẹ àwọn àfẹ́ ṣe sùúrù pé kẹ́nìkan má sọ pé kì í ṣe sùúrù máa wò ẹni tó bá ní kò ń ṣe sùúrù wọn láìfẹ́ a ní kò wà lè jẹ́ nẹ̀ ẹ̀rọ obìnrin mi gbẹ kẹ́ni kankan bá sọ pé kò ń ṣe sùúrù o láti jọ́ tóun ti ń ṣe farada nínú ilé yìí òun ò fi yan pé wèrè lòun òun ò fi pé òun rí òun ti yí ẹlòmíì ọjà ẹ má sọ pé kò ń ṣe sùúrù mọ́ lánàá náà yẹn ni kò ń ṣe sùúrù ṣáà wà ní kò máa jà ní nígbà sọ náà ni pé kò ń ṣe sùúrù lẹ́yìn sọ́bùrà min asbabi dukhulil janna nínú àwọn nǹkan tí ó gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lìjẹ́ náà ọ̀kan ní kéèyàn oníṣòro jẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run wa jazahum bima sabaru jannatan wa harira ọlọ́run wa jazahum bima sabaru á san wọ́n lẹ́san aibi sábàbí sabirihim láti pàṣẹ sùúrù tẹ́ ẹ ṣe ìfaradà tẹ́ ẹ ní nígbà tẹ́ wà nílé ayé á san yín lẹ́san sùúrù ìdí tí islam fi ń kan sùúrù àti ìfaradà òun náà ni wípé lánà ìhun kan èyí ẹ̀sìn kì í ṣe pé gbogbo nǹkan táwọn bá ń wá náà láàmú ní ní gbogbo àsìkò kan náà là intan ní lọ́wọ́lọ́wọ́ ń sìn lánàá lè na sùúrù sí lánàá ó súnmọ́ kéèyàn ó ti lùgbàdì ọlọ́run lẹ́nìyàn wá tu wá ní nísìn mélòó mélòó ni nǹkan tó ní lánàá lẹ́nìí tó ní ó ṣe sùúrù torí pé ẹni tó fún ọ lánàá tó tún wá ní mọ́ lénìí kò ṣòro fún láti títí dá padà fún ọ tó bá dọ̀la làbúdà mi nà sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù gbogbo nǹkan láyé àṣeyọrí rẹ̀ ó dúró lórí sùúrù ẹni tí ń kẹ́kọ̀ọ́ kó ṣe sùúrù ẹni tí ń kọ́yàn lẹ́kọ̀ọ́ yóò ṣe sùúrù ẹni tí ń darí yóò ṣe sùúrù ìwọ tí wọ́n ń darí ó ṣe sùúrù ọkọ yóò ṣe sùúrù pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó náà ó ní ó ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ ọmọ ó ṣe sùúrù pẹ̀lú òbí òbí ó ṣe sùúrù pẹ̀lú ọmọ alábàágbé ó ṣe sùúrù pẹ̀lú ara wọn tàbá ní sùúrù pẹ̀lú ara ojoojúmọ́ làmàjà ìyá kan bẹ wọn máa ń pè ní yẹlé pé gbogbo yẹn sì mọ̀ pé ó kọ rẹ̀ nìyẹn kò wá síjọ́ kan èyí yóò ṣe pé fún yàn ọ̀la yóò máa bá yàn jà àìṣe sùúrù ni bó bá ti ní sùúrù ò ní máa bá yàn jà ìdí nìyí tó fi jẹ́ pé nínú Islam Islam fẹ́ ká fojú wo sùúrù gẹ́gẹ́ bí ọ̀nà kan pàtó gẹ́gẹ́ bá a ṣe bìlíì tá a bá ń kírun tá a ń ṣèjọsìn ọ̀kan ló jẹ́ min asibabi dukhul janna nínú tó lè gba wà lẹ́jẹ̀ abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni sùúrù ló ti jẹ́ okùnfà kan nínú okùnfà tí ó lè gbìyàn wọ àlùjànnà ọlọ́run bá kí ó má ṣe fún wa ní agbára láti lè máa ní sùúrù. bákan náà nínú ẹ̀kọ́ tá a rí mú bíbá yìí òun náà ni pé arábìnrin yìí ó ní inni atakashaf ṣe mọ̀ wípé kọ̀ndíṣàn tóbìnrin yẹn ń wà kìí ṣe pé kò mọ̀ọ́mọ̀ tásọ rẹ̀ fi ń ṣí sílẹ̀ abẹ́ẹ̀kọ́ torí pé tí ń ṣe yẹn tó bá ti ṣẹlẹ̀ sí kò ní mọ̀ nǹkan tí ń ṣe mọ̀ ṣùgbọ́n látara àgbà tó bá wá lajú torí pé ara àwọn sílẹ̀ bóyá ìtàn rẹ̀ ló ṣí sílẹ̀ ni inú rẹ̀ ó bàjẹ́ tó ń bá tún kọjá ń bí lọ́la tó ń wá bo itan o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn itan wà níbi tìrì lánàá ìyẹn ló wá tóbi lẹ́mìí rẹ̀ gan ju àìsàn tó ń ṣe yẹn lọ ló fi jẹ́ wípé alfitra àdámọ́tọ́lọ̀ ń dámọ́ ọmọ nìyàn àwọn eléèbó pè ní natural instinct àdámọ́tọ́lọ̀ ń dámọ́ gbogbo ẹni tó ń jẹ́ èèyàn òun náà ni ká má fẹ́ kí òwò wa ó hàn síta. Si àdámọ́tọ́lọ́n dá mọ́mọ́ nìyẹn ni níjọ́ tó mọ ènìyàn ò bá ti tijú láti máa ṣàfihàn òwò ara rẹ̀ tọmọbìnrin jáde nínú ilé tó wọ níkà àti brazil tó rìn láti bí irú bí lọ sọ́jà tójú òtí ẹ̀mọ̀ kó ti dẹran kó iṣẹ́ yàn mọ́ torí àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ èèyàn òun náà ní kéèyàn má fẹ́ kí òwò èèyàn kó wá síta ẹ̀rí pé anabi adam aleyhi salatu wa salam àti yàwá hawa nígbà tí wọ́n jẹ èso nínú alìjẹ́nà fún akẹ́lẹ̀ àwọn méjèèjì igi tọ́lọ̀ ní ká má sùn máa wọ́n débẹ̀ wọ́n jẹ ọlọ́ni fabadet lauma ẹ́n sọ̀rọ̀ àti uma ọlọ́run gbẹgẹdẹ báyìí òwò àwọn méjèèjì ó bá hàn síra wọn wọn ò ríra wọn pé òwò làwọn wà ṣùgbọ́n bí wọ́n ṣe jẹ ní tí ò yẹ kún ó jẹ tọ́lọ̀ ní kan má jẹ ádámà àti àwa ọlọ́run ní òhò wọn bá hàn síra wọn wàtọ́ fi kọ́ yaksifani min waraqil janna ọlọ́run ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ já ewé nínú àlìjẹ́nà wọ́n bẹ̀rẹ̀ sí fi ní bo òwò ara wọn wọ́n fi ń bojú ara wọn wọ́n fi ń bo ara wọn ẹ dákun ẹ jẹ́ ká béèrè pé ta ló kọ́ wọn ní nǹkan yẹn pé n wọ́n ṣe nìyẹn ṣé kùránì ti sọ̀kalẹ̀ ṣé wáyé kankan natural alfitra àdámọ́ pé èèyàn ni yín ẹ gbọ́dọ̀ bò ara yín nílé ẹ̀kọ́ akọ tọ́ẹ̀lẹ̀tì female toilet male toilet ní àyè kọ̀ọ̀kan female bathroom male bathroom kí ló dé tá a fi sopin yà torí pé kò yẹ máa rí òwò obìnrin bẹ́ẹ̀ sì ni kò yẹ kóbìnrin náà máa ṣe kí ni o kó máa rí òwò ọkùnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí èyíkéyìí téèyàn ló ń bìlọ́ǹgì sí nínú ẹ̀sìn àdámọ́ ọmọnìyàn ó fi yé wa wípé ìdí yẹn tán fi ń pe òhò ní sáúà sáúà sin wáò amzat wata asáúàtù ẹ mọ́yù sí uka rukuyatuhu ẹ rukuyatu annas èyí tó ṣe pé táwọn èèyàn bá rí yóò bà ọ́nú jẹ́ lànàbí sallallahu alayhi wa alayhi wa sallam ànàbí ní tiẹ̀ nìkan bá lọ ń yọjú níbi ìwo kọ́kọ́rọ́ tí ń yọjú wọ̀ nínú yàrá rẹ̀ bọ́ ọ bá fi gígùn lójú bójú ń bá fọ́ ọ̀daràn ntọ́ wá lórí wọn torí wípé innama ju ìlàlẹ̀ ìdìnnú ẹ́ mìnàláyé ntọ́jà máa ní tọ́ bá fẹ́ wọlé ńlé ọkàmà kọ́lá rasul kọ́ ọ máa gbà yọ̀ǹda òun náà ni kó o mọ̀ lọ orí tí ò yẹ kó o rí nínú yàrá yàrá salamu aleykum wa aleykum salam ṣe ká wọlé ẹ má ti wọlé o ọkàn tún pa sílẹ̀kùn ni ilẹ̀ ń ṣe inú ilé tẹ̀lé ẹ má wọlé ìgbà tí ó wọlé ọba ènìyàn ti wọ pátá lọ ah salamu aleykum asa inú rẹ̀ ò lè dùn sí ọ láéláé inú rẹ̀ ò ní dùn sí ọ pẹ̀lú pé orí òwò rẹ̀ ìyẹn ni àdámọ́ ọmọ ni èyíkéyìí nínú ẹ̀sìn téèyàn belong sí whether you are muslim or christian ìjọmọ human natural instinct ìjọmọ nìyàn nìyẹn ṣùgbọ́n gbà tí westernization animalization ìsọ èèyàn dẹranko tó wá gbayé lénìí tó gbòde tó gba gbogbo bí natural instinct yẹn ti parẹ́ ẹwà rẹ lómi ẹ bá pa níbo ń lọ ń lọ Àbújá obìnrin wọ níkà àti singlet níbo ní lọ òun lọ Àbújá subhanallah ẹ má délé ọyà yẹn lẹ́nu mo láǹfààní àti wà tọ́kì ní àwọn nínú Ramadan ní international airport wọn subhanallah àwọn èèyàn tí wọ́n transit tán lọ country mi ẹ wà á rí wọn bí kọjọ pátá kọjọ brazil nìkan ah, ibo ẹ̀yìn lọ ń travel ìyẹn ń travel yọ wọ plane pátá àti brazil nìkan ó tó àwọn òyìnbó ẹranko tẹlẹmí ọlọ́run rẹ̀ nu o bá ah, àwọn amẹ́ríkà ti lọ àwọn ẹranko yìí àwọn eléyìí ṣe yẹn wọ́n ti lọ lóòótọ́ inú náà ń lọ inú náà títí jù bá ti kúrò nù gbèsè ayé ọmọnìyàn èèyàn ti di ẹranko anabi sallallahu alayhi wa sallam anabi ni idha lam tastahi fasna fashit tí o bá ti sí tìjú mọ kò sí ní tẹnìkan bá ṣe ẹ má jẹ ó yà ń lẹ́nu mọ́ títí jù bá ti kúrò nù gbèsè ayé jẹmọ obìnrin tí wárápá mú ló tún bẹ lọhùn pé alẹ bó ń bẹ lọhùn kára àwọn mọṣì sílẹ̀ ẹni tó yẹ pé ó wà unconscious síbẹ̀síbẹ̀ ó mọ value òwò rẹ̀ pẹ̀lú condition tó wà kò bẹ́ lọ́n pé ànábì má jẹ́ nǹkan yìí ó sòwò àní òhòhùn tí nǹkan yẹn bá ń sòwò kí òhòhùn má sílẹ̀ ṣé ẹ mọ̀ pé islamic ó ti wà covered gan torí pé kò kúkú máa ń ti ṣe bó o wá nìwọ deliberately tó o bá tún wọ sọ̀rọ̀ tán wọ́n tún là á lẹ́yìn tí ó dé dì wọ́n là tóbìnrin bá fẹ́ jókòó wàá lọ wàá dé bí ṣe kẹsẹ̀ lórí ẹsẹ̀ èèwọ̀ lọ́ọ́ wọ́n fi ṣe ọ́ndínláàgì tẹ̀bí wọn náà ló wọ́ àdánwò ni o àdánwò ńlá gbáà wọn ló gba ayé káàkiri sí gbogbo báyà lẹ̀ sí ọmú lẹ̀ sí dòdó lẹ̀ gbogbo nǹkan tó bá ti ní ìyá máa ń kọ́va ẹ̀ ni àwọn ilé ìbò pé ní anything that has value is always covered gbogbo nǹkan tó bá ti ní ìyá máa bò ó ni bẹ́ẹ̀ yẹn ara kà wọ́n fi sínú pépà Eh? bọ́ọ̀rẹ̀ kọ wọ́n pọ̀n léwé bọ́ọ̀ra kúlí wọ́n bọ̀ fi sínú ọ̀rá odidi obìnrin tí ó bímọ tí ó jẹ́ yá àwọn abo lẹ̀ bí ẹ̀kọ́ kan wá máa jó wọ́n fi wọ́n polówó MTN sim card sim card ìnàlélá ọ̀nà ìlera àdẹ́wò ni ó kọ́lọ́n kò sọ wá mẹ́rin nínú ẹ̀kọ́ tá a rí mú bí òun ni wípé àdámọ̀ ẹni torí ẹ̀ bá pé tó jẹ́ èèyàn òun ni kó máa dá kó máa kọ́va owó ẹ̀ fún ẹni tí ò yẹ kó rí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kó rí òwò rẹ kọ́va òwò rẹ má jẹ́ kó rí ṣùgbọ́n lẹ́nìí àdánwò ni ó gbà tán sí kọ́lọ́n kó ṣàánú wa ọ̀rọ̀ tóbìnrin yìí sọ wípé ìní àtàkàṣà ara mi máa ń sí sílẹ̀ si òun làwọn àáfàá lò láti fi dáhùn question àwọn tí wọ́n sọ wípé obìnrin yẹn tó bá yẹ kó ń bojú ni wọn ò ní kò yẹ ká mọ̀ pé èèyàn dúdú ni ha sójú rẹ̀ nìkan làwọn èèyàn ti rí ni sójú rẹ̀ nìkan náà ti rí ṣòbó sọ pé àwọn atakashọ bọ́ọ̀lù oníkọ́ọ̀bù gan àwọn èèyàn ó ti mọ irú èèyàn tó jẹ́ torí pé táìsàn yìí bá ń ṣe atakashọ ara rẹ̀ máa ń sílẹ̀ nínú àdìsí gan ó ti ṣe rọ́dù àlàyé yẹn ò tí yé ẹ lọ dùn yẹn mú o àwọn yẹn máa múra kankan lórí àdìsí yìí tí wọn náà tẹka ṣe kì í sojú nìkan làwọn yẹn ti rí gan lára rẹ tó fi lè mú ní kánábì bò ń bẹ lọ so ìmúra tó sọdá obìnrin dúdú àwọn afáà tó so oríṣiríṣiríṣi mi ẹ̀yàn bá jẹ́ èèyàn dúdú bó o ṣe wà ìmọ̀jà tara wa jẹ bí obìnrin lárúbáwá pupa bó bá lónìí kọ́ọ̀bù kọjá ó súnmọ́ kéèyàn ọmọ gbé funfun ni torí pé yóò fi ibi ojú tí ó fi rí iná yóò fi lẹ̀ ó sì lè rí bẹ̀ pé ah, èèyàn pupa lélẹ̀ abẹ́ẹ̀kọ́ ibi ojú tó fi rí iná ó lè mọ̀ pé eléyìí o blakilo so ìyẹn ò tí ì tó ní dẹ̀líl láti conclude wípé wọn ò lónìí kọ́ọ̀bù obìnrin yẹn lónìí kọ́ọ̀bù so torí jọ tó bá ka ọmọkọ náà so ìjà wa àbúrò táwọn èsìn táwọn afa fún mi kò tí ì tó ní dèlè kò tí ì tó lẹ́rìí pọ́nbélé láti conclude wípé obìnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wípé kò lọ kò bo ojú rẹ̀ muttafaqun alayhi hadithi ń bẹ ní sọ́yìn Bukhari àti Muslim wa sallallahu ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Jazakumullah khairan.